له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليد الأغفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀rin ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní títù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al dr ishaq abbalore muhammad awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀mà lọ. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على رسوله الكريم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين لن يوفى إليه سيادة فولون الحمد لله Àjẹ́rí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà. Tabaraka man azza an wasi wasifin. Má ń dára ọlọ́run kábíyèsí ọlọ́run ọba. Tabaraka man azza an wasi wasifin. Ọba tó tóbi kọjá ìròyìn tẹ́dà fi ń ròyìn rẹ̀. Ọba tó dẹ̀ mọ́ kúrò níbi àwọn ìròyìn àbùkù kan táwọn ẹlòmí rò pa àwọn fi ń ròyìn ọlọ́. Ṣàhúlé Hamdu fi ha bá wà záàkà mọ̀ هذا وذاك مسرمدا Ọba tí a sọ yìí náà ọba kan ṣoṣo ta fún òun náà dẹ̀ ní ẹni tí ọpẹ́ tọ́ sí ìwọ náà ronú ronú ronú rú dáadáa wà á rí pọ́rọ̀ ẹ̀ tọpẹ́ fi àìní lè dúpẹ́ fọ́lọ́wọ̀n bá mọ́ ọlọ́mọ́ fi ṣàdánwò fún wa o. àmín. àtọrọ àlékún ọlọ́run fún ọ̀nà bá muhammad sallallahu alaihi wasallam àwọn ń bẹ ọlọ́run àlékún yọ́nú rẹ̀ kó bọ́ ṣe fún àwọn ẹni ẹ̀ṣà tànà ti ṣàwọn abẹ́lọ́run fún olùgbọ̀wé ètò yìí àlékún albarka tó pọ̀ àtẹ̀mígún àtàláfíà ara àtàlékún barka tó pọ̀ lẹ́nu owó wọn kọlọ̀kójọ kó mọ́ṣàbá ṣe fún wọn àti fún ẹbí wọn náà lápapọ̀ a ń tẹ̀síwájú mẹ́ta bá ìdánilẹ́kọ̀ọ́ wáyé dé ní àná lórí tó ní ṣe pẹ̀lú pé a ń ṣàlàyé nípa haqiqatul ubudiyyah afẹ́ká mọ́ pàápín ìsìn lọ́hùn ìjọsìn ilẹ̀ ayé ó dáa kí wọ́n náà mọ̀ wípé ibi tá a wà yìí àwa ṣàwàdà àwa ṣẹ̀fẹ̀ àwa ṣeré ń bí o kì í ṣe nítorí pé kábàlẹ̀ wá kọ́lé kábàlẹ̀ wá ra mọ́tò kálẹ̀ wá náà oríṣiríṣi nǹkan ló jẹ́ olórí ntọ́lọ̀ torí ẹ̀dá wa síbi àwọn tá táwọn tá ń bí ń ṣe àyàbá àyàbá ń gbàtá yìí ṣẹ́kù ńlẹ̀ nígbà tó opportunity rẹ̀ yọ òun àwọn eléyẹn ìtó dandan túláàsì tó jẹ́ purpose tọ́lọ̀ ń torí ẹ̀dá ààrẹ ẹ̀dẹ́ èèyàn sí bí ayáhásábù lè sànà ayò tí rọ́kà sódá ọlọ́run ní ṣe ọmọ ẹ̀dẹ́ rò wípé ayáhásábù lè sànà ayò tí rọ́kà ọlọ́run ní ṣàrù bẹ́ẹ̀ ṣé rò ń gbà wá ní pé kò wọ́n lọ́n fi wálẹ̀ sáyé kákan máa kọ́lé ká máa jẹun ká máa wọṣọ ká máa ṣe fàájì. aláàní ṣé rò ń gbà wá rèé ṣé tí wọ́n náà rò nìyẹn òròpó kọ̀ wáyé wá gbádùn ni òròpó wáyé wá lówó òròpó kọ̀ wáyé wá bímọ ni òròpó kọ̀ wáyé wá lọ́kọ wá láya. wa kọ́lé wa máa ṣe yọ̀tọ̀ mi láyé ṣé o rò pé ń tọ́nà torí ẹ̀dẹ́ síbi gangan nìyẹn rárá àǹfààní nípa àwà láyé ṣe náà ni

إنما خلقناكم عبثا ṣé ẹ rò pé mi ọlọ́run ní ṣé ẹ rò pé òun ọlọ́run ọba dá wa síbí pé òun kàn dá wa ṣá lásán tá à níwúlò kankan tó kàn yẹ pé ń tà wá ń rò pé àwọn táwọn arò pa afẹ́ kan máa fi gbádùn ayé lásán ni tó wà nínú òròrí wa ṣáàrò aláni abẹ́ ti ẹ̀ mọ́ ní ẹ̀rù pẹ́ ní padà wá bá mi ni wa annakum ilayna la turja'un fata'ala Allahul malikul haqq kan. Ah, ọlọ́run ní kábíyèsí òun ọlọ́run ọba. Ọba olùkápá. Ilaha illa huwa rabbul arshil karim. Kò sọ́ba mí àyàfọ́ ọlọ́run nìkan ló lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún ọ. Wa man yad'u ma'a Allahi ilahan akhar. Ọlọ́run wá ń kàn pọ́njá mọ̀. Wa man yad'u ma'a Allahi Ọlọ́run gbogbo ẹni tó bá tún sìn kàn míì mọ́wọ́n ọlọ́run ọba tuntun pẹ̀lẹ́ ọlọ́run tún pẹ̀lẹ́ ni tó lẹ́tọ̀ jọsìn. láàmú burúkánà làwọn òbí. wọ́n tó ń sìn yín kì í ṣe tó lẹ́rìí fún un náà kàn rú àwọn èèyàn ń ṣe òun náà dẹ̀ ń bá wọn ṣe. láàmú burúkánà làwọn òbí. ṣé wọn kó wọn náà bó ṣe wáyé ọkàn rí èèyàn kan ṣe kankan nínú ayé ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń ṣe tí ò ní pìlẹ̀ kò ní basis kò ní evidence ìwọ́n náà bá wọn ṣe. láàbùrù hàn náà kò sí ẹ̀rí kankan ẹlẹ́ tó sọ pé nǹkan ẹni kó máa ṣe látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ bá tó yẹn. fàyínà máa hisabuhu inda rabbihi. ọlọ́run ní kò tó ṣe kọ́rọ̀ ẹ máa já sáṣe dànù má gbàgbé kó máa ṣèṣe ohun tó ń ṣe lọ́dọ̀ ọlọ́run bá rẹ̀. fàyínà máa hisabuhu inda rabbihi innahu la yuflihu likafirun. ọlọ́run bá náà ní jẹ́ kí ẹni tó bá pàtó wọn ọlọ́run ọba ti tó ń ṣe nǹkan míì tóun ọlọ́run ọba dá tó jẹ́ pé bẹ́ẹ̀ ló darí ìjọsìn gbà tí nǹkan míì tóun ọlọ́run ọba dá ló ń ṣe kò ṣe tún ọlọ́run ẹ̀tọ́ tóun ọlọ́run ọba ṣe fún un tó yẹ kó mọ oore kó dúpẹ́ kó sìn ọlọ́run rárá ó darí gbogbo ẹ̀tọ́ yẹn ó darí ẹ̀ padà sọ́dọ̀ tó wọn ọlọ́run bá dá ọlọ́nirúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ò ní là láyé. la yuflihul kafiruna. ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ ò ní là láyé. innahu la yuflihul kafiruna. tó bá pín níjà gbéra kí á mọ̀ ọlọ́nirú wọn tún ní là látara pé ohun tó wọn ọlọ́run bá dá ni wọ́n ń sìn àpéyẹ́kọ́tò tó bá ń gbọ́ orí ẹ̀dẹ́ mútẹ́yìn rẹ̀ tí kì í ma n nítumọ̀ rí torípìyàn lè ní nǹkan lásìkò tá a wà yìí kóró pé nǹkan yẹn dáa kóró pé nǹkan yẹn wù ú lórí ṣùgbọ́n wá kàtúbọ̀ tán. lè ṣèdúró jù. ẹ n tà ń pè ní ṣèdúró jù nìyẹn ẹ̀dẹ́ ọlọ́run fi fún ẹ mm-hmm. torí ẹ náà fi sọ fún ẹ lónìí pé má wo pé bó ṣe fẹ́ live life ẹ kò sẹ́ni kankan tó lè kọ̀nfíìsì ẹ fi mí lẹ̀ yẹ kí n láyé mi nà wá kí ló dé wàhálà yẹ pọ̀ jù èmi fẹ́ fìrì láyé tẹ̀mí wà yìí o àà ah, ah, ní kò máa fìrì ṣùgbọ́n ṣẹ̀sìn lábẹ́ ẹ̀sìn ṣíṣe náà sísìn ọlọ́run abẹ́ náà ni freedom tó ń wá kiri yẹn wá inú ẹ̀ ló wá ìtò òròpó ń kó rẹ̀ sí yẹn ó tún kó rẹ̀ sínú ọ̀pá yẹn kékeré inú dààmúdààbò ni ọ́fíìsì yẹn kaná orí pé wàhálà ni fún wọn náà ọ́fíìsì ni ìjọgbọ̀n ló ń kó attachment oríṣiríṣi oríṣiríṣi tó ń bóra gbogbo ilé tó ń kó rẹ̀ sí wọ́n náà rí pé wàhálà kiri ń bí ẹwà yẹn á pèsè ẹ̀ lára obìnrin bóra gbogbo skin yẹn máa wà ókè ni mọ̀ṣálá tabarakallah ó ń ṣàrọ̀ aláwọn kírun ní gbogbo ìgbà àláfíà adóríkèríkà rẹ̀ gbogbo oríkèríkà rẹ̀ làláfíà máa dé níbi ìmọ́tótó ni níbi exercise tó ń ṣe lórí ìrun ni kí lòun wá kiri tó lòun wá freedom òun wó mi má fara nírẹ̀ kó rò ti parí gbogbo ní tá ní freedom sínú islam fún àwọn mùsùlùmí làbísọ pé ní tá à ń pè ní hakikatul ń tó kó sínú ó pọ̀ afẹ́bẹ̀rẹ̀ sí yàn nínú ẹ̀ ni pé ká mọ̀ wípé ẹni tá a fẹ́ sìn tó ti gbàjọ sin wa lẹni tá a ti júwe rẹ̀ fún wa ti ṣe ọlọ́run gbogbo ògbà tá a bá ń darí ìjọsìn wa ẹnìkan tàbá ti ń kírun ẹnìkan ló ní ká kí à ń gbààwẹ̀ ẹnìkan ló ní ká gbà à ń ṣàdúrà ẹnìkan là ń ṣàdúrà wa bó ṣe fẹ́ tò bó ṣe fẹ́ yanjú hakikọ́tù ọ̀bọ̀díyà nìyẹn kò ní jẹ́ pé ńgbà tó ń ṣàdúrà ìwọ́gán fúnra ara rẹ ọkàn tiẹ̀ náà máa sọ fún ẹ pé ẹni tó dẹ̀ ń pè yí ẹni ntọ́lọ̀ ń dání o ntọ́lọ̀ ń dání o ṣùgbọ́n tó bá yẹ kó bá tó dá gbogbo nǹkan ló ń pè hakikọ́tù ọ̀bọ̀díyà nínú àwọn orígun ìgbàgbọ́ tó nípa o ní pé èèyàn gbọ́dọ̀ nígbà wípé àwọn kan bẹ tí wọ́n jẹ́ àwọn màlẹ́kà ọlọ́run àwọn màlẹ́kà ọlọ́run dẹ̀rí àwọn eléyìí wáyé wá ọlọ́run dá àwọn eléyìí pé kan máa wá sin ọlọ́run ọba nígbà tó dá wọn tán kò sẹ́nì kankan nínú wa eléyìí tó ní nǹkan míì tó ń ṣe jùjọ sí lọ eléyìí náà fi ń rinlẹ̀ wípé tí gbogbo ayé bá tẹ̀ láàsìn lọ́hùn kọ́ ló má fi àwọn ń sin ọlọ́run bá lójú méjèèjì kò sí kèfèrè kan ṣo nínú títí wọn mùsùlùmí ni gbogbo wọn látòkè délẹ̀ olùsínà ni gbogbo wọn látòkè délẹ̀ ẹrúsìn ọlọ́run ni gbogbo wọn látòkè délẹ̀ kò sẹ́ni tó yáwọ́ nínú àwọn màlẹ́kà ọlọ́run ìwà nígbà wọ́pọ̀ àwọn kan bẹ tá a pẹ́lẹ̀ àwọn màlẹ́kà yìí ó dẹ̀ gbọ́dọ̀ sìn wọ́n èèwọ̀ ní kájọ́sìn fún wọn gbogbo wọn látòkè délẹ̀ láwọn tọ́lọ ń dárúkọ ẹ̀rùn wọn fún wa àbáwọn tọ́lọ àbọ̀ òtórúkọ wọn fún wa torípọ̀ ń bẹ nínú àwọn ẹlẹ́ka ọlọ́run tọ́lọ òtórúkọ wọn fún wa

wọ́n dẹ̀ rí pé ńgbà tọ́lọ́wọ́ bá ń júwe jẹ́kan rẹ̀ fún ara níbẹ̀rẹ̀ nínú suratul Baqara ní alladhina yu'minuna bil ghaibi àwọn tí wọ́n nígbàgbọ́ nípa ń tí mo fún wọn ní òrùpó ń bẹ ṣùgbọ́n tí nǹkan náà pamọ́ fún wọn àkọ́kọ́ nínú tó pamọ́ yẹn lọ́lọ́run tó dá wa ó ń bẹ ṣùgbọ́n pamọ́ wọ́n ò dé ìdílé rẹ̀ آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباب وما أوتي موسى وعيسى وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون láti ní ká fi àyà yìí ká fi kàn ń pa fún wa lónìí pé àníhun tá a wá ṣe láyé làwọn èrò síwájú tí wọ́n jẹ́ ní eré náà wá ṣe bọ́lọ̀ bá ṣe ń ṣàlàyé rẹ̀ fún wa. olú àmàna bíláàkì. ọlọ́run ní ẹ̀yìn náà ẹ̀sọ́ jẹ́ káyé gbọ́ ẹ má àìdì islam yín. amanna billahi. Allah ni ẹ sọ fáwọn èèyàn pé ẹ gbọ́ lọ́n gbọ́ lódodo islam lẹ́ ń ṣe mùsùlùmí ni. wa ma unzila ilayna wa ma unzila ila Ibrahim. ẹ dẹ̀ sọ fáwọn èèyàn wípé a nígbàgbọ́ nípa ń tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún wa tí ń ṣe alukur'an. wa ma unzila ila Ibrahim. bákan náà ìwé òfin tọ́lá ń sọ̀kalẹ̀ fún àwọn Ibrahim ẹ sọ fáyé àti ilé òfin tọ́lá ń fún ànábì wa Ismail àti ilé òfin tọ́lá ń fún ànábì wa Ishaq àti tó fún ànábì wa Yaqub àti tó fún Yaqub àti tó fún àtúbà àti gbogbo àwọn ẹni tá à ń sọ gbogbo àwọn àrọmọdọ́mọ wọn náà gbogbo àwọn àrọmọdọ́mọ ànábì Ọlọ́run táwọn náà tún jẹ́ ànábì Ọlọ́run. wàmà útì yà Musa. Ọlọ́run ní bákan náà ń ta fún ànábì Musa. wà á yin sá. àti yóò fi ta fún ànábì Isa ẹ̀wọ́n bọ́ọ̀lù ti dárúkọ ànábì ẹ̀ tó tó ránṣẹ́ ọba tó tó sọ bẹ́ẹ̀ ẹni tí wọ́n ń sìn àwọn wo ló ń kó ìtìta ló dárúkọ àwọn ẹni tí wọ́n ń jọ́sìn fún àwọn wo gbéṣẹ́ fún kó mẹ́ṣàn wọn ẹni tó dá tó gbéṣẹ́ fún ànábì ọlọ́run àwọn tó gbéṣẹ́ fún ló ń dárúkọ wọn fún wa yìí ọlá ní gbogbo àwọn ẹni wọ̀nyí. wà ó ti yá mìíràn bí i. Ọlá tó ń fún ànábì ọlọ́run síwájú tó ń fún gbogbo wọn láwọn orí òfin. kò báyìí na àhádẹ mi níhùn. Ìtumọ̀ rẹ̀ ni pé díẹ̀ nínú ànábì ọlọ́run lọ́lọ́ mẹ́ṣàn ìrọ́bìnrin àti àwọn tó ń fún náà wí òfin látọ̀dọ̀ wọn ọlọ́run láàánú fárẹ́ ọba iná àṣàdẹ̀ mí ní hàn ọlá ní kò sópinya láàárín àwọn ànábí ọlọ́run wọn àhánù ìlàrúurú mú ẹ má sópinya láàárín wọn ẹ má separate wọn o ẹ má differentiate láàárín ẹni kankan nínú wọn o òun ọlọ́run bá lòun ní wọn ẹrú ni wọn ẹ̀dá tó dá ni wọn àwọn àdáwọn

fọ́kọ̀dé ìsádà àwọn máa ti wà lójú ọ̀nà ti ṣorí rí jáyànjú eléyìn náà tí kọ̀lọ́wà sí táwàtà àjọ ń gbá ilé ní tẹ́yìn náà tẹ́ ń gbọ́n tàà sọ ìbá kẹ́ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹ̀sìn ọlọ́run pàkọ́dé sàdá àwọn tọ́lọ̀ bá ní kí wọ́n gbọ́ kí wọ́n gbà nínú yín wọ́n mà ti mọ̀ náà mà ti ṣoríire oríire ò mà wọ́n oríire ti Islam kò wọ́n kò láyọ̀ lóògùn pàkọ́dé sàdá kò ní ọ̀hún àní kò mú nǹkan kan wà pàkọ́dé sàdá bí i

ó fi ń kọ́ alẹ́kọ̀ọ́ bá ṣe máa máa ni ó dẹ̀ fẹ́ ká tún ní àwọn ọjọ́ kan náà ta tún fi ń jẹ awálá nìkan wà eléyìí kìí ṣe pé a pa máa lọ gbé síbì kan níwájú mọ́sálásí àbá lọ gbórí ibi tí mọ́mù ti ọlọ́run ní ẹni tó bá ti wá ṣerú oríire tá ń pè é sí. láyìnyánà lálọ́hùn lóhùnmù ha láyìnyánà lálọ́hùn lóhùnmù ha wàlá bí máa wù ha wàlákin yánà lóhùn jàkọ́ àmì kan. ayàtà kalẹ̀ kan náà ní sẹ́fàbílẹ̀ wá sí ń bá wa kà o ọ̀tọ̀ lọ́rọ̀ ìpẹ́ ẹran iléyà wọn wọ́n fi ń bọ̀ nǹkan ni ah. <laughs> ìṣojú ẹ̀ la ṣe ń pa ìwọ náà kàn mọ́mọ́ àràbù ní tó ń sọ yẹn ìwọ náà ṣáà rí pé ta gbangba là ń dún wọn sí ìwọ náà rí. lẹ́yìn lálọ́ọ̀gá lóṣùmù ha. ọlọ́run bá ní lùhùmù rẹ̀ ẹran rẹ̀. lẹ́yìn lálọ́ọ̀gá. àtẹ̀jẹ́ rẹ̀ kò sí tọ́lọ́run fẹ́ fi ṣe. látìyànà ló dàkọ́ mi kọ́. ó ní ṣègbọ́n tó ń fẹ́ lò lára wa ni pé mo pa ń láṣẹ ẹ̀dẹ̀ tẹ̀lé ó tán ìyára ní tẹ́kẹ̀wà bẹ̀. ọ̀yìn ni a máa nù bí mi fi máa a máa ń tún bí i fàkọ́dì dada ooo. aláwọn ẹni tẹ bá fi lè nígbàgbọ́ táwọn ènìyàn bá fi lè gba ń tẹ̀ ń sọ fún ọ yìí gbọ́ tí kàlúwàsì tí wọ́n bẹ̀rẹ̀ sí kírun. fàkọ́dì dada ooo. tí wọ́n lẹ́nu ojúmọ́ tí wọ́n ṣe ránu mọ́. fàkọ́dì dada ooo. tí wọ́n máa lọ fúrí balẹ̀ fún nǹkan míì mọ́. ti fi lè gbà bẹ́ẹ̀ wọ́n máa ti ṣoríire. fàkọ́dì dada ooo. tí wọ́n tún máa wá nǹkan fàkọ́d Ọkọ̀dì ìdàdá ó. Ayé àrà gbélé ayé àwọn wọ́nà táwọn fẹ́ gbọ́rọ̀ àwọn gbà. Ọkọ̀dì ìdàdá ó. bá ti ṣe gbogbo ilé mọ́ pé ìrun lẹ̀ ń kí ìsìlámù lẹ̀ ń ṣe ẹ̀sìn ọlọ́run lẹ̀ fèsì. Ọkọ̀dì náà àwọn tó bá ti gbà ti ṣorí rẹ̀ wọ́n ti wà lójú ọ̀nà tawallau. Ah, ọlọ́ni tẹ bá kọ̀ tẹ fà á kíkọ́ rí. ẹ̀yìn tawallau. Ah, iná àwọn òṣè títa lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ́ èèyàn lónìí òun wá wá mú ìsìlámù rẹ̀ kò ní jẹ́ káwọn èèyàn mọ̀ bí iṣẹ́ pé mùsùlùmí lòun tó bá dé àsìkò gbalẹ́yà àbásùkò gbà sínú ààrẹ ìgbà náà àwọn yàmà agẹ́gbà mítẹ́lẹ́gbẹ́já so uh, are you kidding me so muslim ni a ah, ah, musulmi ni mi ẹ̀dá ẹmọ pọ́psí wa ẹ̀gbàpá wa ta ló ń ṣe ṣé ìsìlámọ́ wà nínú ẹ̀sùn sí àmà gbé pamọ́ madam ṣe bí torí ẹ̀ náà ẹ̀nà ìṣẹ́fẹ́ wọ ẹ̀wọ̀n pé tẹ bá lọ dá gbogbo ẹgbẹ́lẹ̀ gẹ̀rẹ̀ jẹ́ nísìn everybody tí máa wọn fún mùsùlùmí ní ẹ̀rẹ̀ ní free láti máa lọ́sí gbogbo tẹ́ ń lọ papọ̀ mọ́ra wọn yẹn lẹ́bàá fi rí pé the best ni pé kẹ́yà mú rọra mú àwọn ìbòrí sókọ́ tẹ máa dábórí tẹ bá tún bọ́ sí fẹ́ tún fẹ́ lọ fẹ́ tójú bọ́lé gbàgbé kan ẹ̀kọ́ tó ká sínú lálọ́ ni ẹ ti mọ̀ pé lẹ́yìn gbogbo occasion ló tẹ bá ń bá ká yẹn kò lè ṣàǹfààní fún yín tó rẹ̀ yín ẹ̀yìn àfáà yín missionaries ẹjọ́ torí tọlọ́hun ẹ jẹ́ káwọn obìnrin wa mùsùlùmí mọ tán wá ṣe láyé gbogbo wáìtì àti kankan tí wọ́n kó sí káàkiri tẹ́ ẹ̀ kí wọ́n mójútó ẹ̀sìn àkóbálẹ̀ ń ṣe fún ọ torí tẹ́yìn gbà lọ́wọ́ wọn. wàyẹn tàwa láwùfà yín náà máa hùn sí ṣe kọ́. ọlọ́ni àtàwọn tí wọ́n pàṣẹ láàmùtì tí wọ́n ṣe tí wọ́n ṣe nǹkan míì àtàwọn tí wọ́n mùsùlùmí tí wọ́n ṣe rúkúrúkú fàínà máa ń fi ṣe pa ah, gbogbo ilẹ̀ kọ́ra ẹ́ sínú dàmúdàbò tẹ́ ń dẹ̀sìn ara yín rú tẹ́ ń mísìn tó yẹ kẹ́ gbà níládà o. ọlá ní ṣùgbọ́n ọlọ́run ọba ṣe tán láti tóri ànábì sọ́lọ́lọ́ eh, ah, gbogbo aburú yóò nǹkan ẹni yìí fẹ́ náà fi kàn gbogbo wàhálà yóò kí wọ́n náà fẹ́ fojú ẹ̀rí tó rò pé wọ́n ti torí rẹ̀. yẹ́kì fi gàmúmọ́lọ́ọ̀bù àwọn àṣàbí ìrìnlẹ̀ àlè. ọlọ́ni gbogbo àbúrú yóò káwọn èèyàn fẹ́ fi kàn ẹ́ tó rò gbéṣẹ́ ọlọ́run dáná ń pèpè sí tẹ̀sìn ẹ̀sìn ọlọ́run. fàṣàyẹ́kì fi gàmúmọ́lọ́ọ̀bù. ntọ́lọ̀ ń tí kìí ṣe pé àníyàn kan mi ló ní tó yẹ pé àníyàn po o fẹ́ pe àwọn èèyàn sẹ́sìn o fẹ́ kí wọ́n dòdò dẹ̀sìn ọlọ́run ọba mọ̀ o fẹ́ kọ́ lọ ń lù ẹ́ lóní sábàbí pé látàrẹ ọlọ́run jẹ́ káwọn èèyàn gbẹ́sìn yìí ó ń dùn ẹ́ pé àwọn èèyàn kò máa sin lọ́run kan mi ni wọ́n sìn ń tó dúró tí tó ń ṣe rè láwọn èèyàn kan wá bẹ̀rẹ̀ sí gbógun tì ẹ́. ọ̀sán kí Ọlọ́run bá náà wọ́n ṣe tán láti tú ẹ, ó pọ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an. Ọlọ́run náà òun dẹ̀ nímọ̀ nípa tí àwọn ẹni bí ń sọ ń pẹ àti tí wọ́n ní ní pláàni nípa ẹ̀. Òun nímọ̀ nípa ẹ̀sẹ̀ mírùn òun gbọ́ onísẹ̀míọ̀ alíìmù òun dẹ̀ nímọ̀ nípa ẹ̀ ah. jẹ́kan ṣe gbogbo aburú táwọn èèyàn ṣe níbò mí ní náírà kúrán ọlọ́run sọ pé wallahu ya'asumuka minan nas ọlọ́run ni máa ṣọ́ ẹ máa dáàbò bẹ́ kúrò níbi aburú ọwọ́ àwọn èèyàn kó lè máa mọ̀ pé gbogbo ìdúró ti ìpèpèsẹ́sìn ọlọ́run ìpèpèsẹ́sìn ọlọ́run ìtẹ́mi àti ẹ bá mójútó ní tìtorí tọ́lọ́run tá à ń ṣe pẹ̀lú láfi ń sọ fẹ́yìn àfà tẹ́ẹ̀sọ́ orí social media tẹ́ẹ̀sọ́ ibi tẹ́ẹ̀tí lọ́ṣẹ̀ kí ebú tẹ́ẹ̀tí ń ṣe pè tẹ́ẹ̀tí ń búra tẹ́ẹ̀tí ń defend ara yín ẹ̀ ní ìdìbò gbélé yẹn ẹ̀yẹ́ sàmà jíṣẹ́ ọlọ́run ọba yín lọ ayé kọ́ ló máa san ẹlẹ́sùn ọlọ́run ọba ni gbogbo tó bá wá láyé táwọn èèyàn bá fi tó bá fi ṣe dáadáa sí bónàsì nílé yẹn ọlọ́run. kọ́lá fàkìrì ní anil ìmáàlì. tó fi salatu wa ó wá kọ́ àfọ́ àwa tí ń ṣànàbí àfọ́ àfọ́ àwa nìyẹn àfọ́ àfọ́ àwa àfọ́ àwa ni torí pé Jibril àfọ́ ànábì ni ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'ani ó ní allamahu shadidul quwa oníwà sí àgbáyé lọ́lọ́run bá ń ròyìn àfọ́ rẹ̀ fún wáyé ẹni ìsànilé àti àgbáyé ṣe kìíní kan náà rárá ànábì là ń rí fáà sí ìyá gbogbo eléyàn yẹ kó tó ájàrúmọ ẹlójúmọ́ látọdún yìí ọ̀nà ọlọ́run rántí gbogbo àgbá ńlá ayé àbọ́lọ́run náà wọ́n sí gbogbo ayé ni oníwàásí àgbáyé tọ́lọ́run rántí gbogbo àgbáyé ànábì sallallahu alaihi bá ń tí àfà rẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ gbèsè tó kù. qala imani qala an tu'mina billah. ó ní fún mi ní ìrò nípa an tu'mina billah. ó ní tàn pé ní ìmánì nígbà tí jìbìrì bí ànábì sallallahu alaihi wasallam ó wá ní ìmánì gangan ìgbàgbọ́ tó dúró tán ìgbàgbọ́ lódodo bó ṣe tọ́ àti mọ̀ pé ẹnìyẹn ní belief torí pé wọ́n náà ní ìmúnà belief kí ló belief nínú ẹ̀ tí kìí bá ti ń ṣe tá a fẹ́ kàálẹ̀ níbi tí belief ẹ gbà belief ẹ ti mórí wọgbó. àǹtùkùnmínà billahi. tí kìí bá ń ṣe tá a fẹ́ kàálẹ̀ belief ẹ belief ẹ ti wọ ti wọ kà náà. àǹtùkùnmínà billahi. tí kìí bá ń ṣe gbogbo tá a fẹ́ kàálẹ̀ níbi tí belief ẹ gbàgbé ẹ̀ ọlọ́mọ́jẹ́ kí màá tí ẹ ṣe wàhálà dànù. ọwọ́ tí mo ní ni mo ń fún ẹ ní ojú ẹ̀yà ẹ mo fún ẹ ní. Ah, òun náà ni kókó gbọ́lọ́wọ́n bá gbọ́ lódodo. Wà màláyíká ti kí. Lóògbọ́ sọ́lọ́run tó dẹ̀ ni wọ́n gbàgbọ́ lódodo àbí nǹkan tó dá ìmánì yẹn tá ń pè ní faith nìyẹn o. wà màláíkà ti hí. kó máa kọ́ kalẹ̀ tá ń pè ní faith article of faith o la fún ẹ. kó dẹ̀ nígbàgbọ́ ní lẹ́yìn tó bá ti gbọ́ bá tó dá ayé àtọ̀run gbọ́ tó ti mọ́ tó yẹ kó òun wọ́n níyàn jù ẹ lọ ní díẹ̀ àwọn màláíkà jù wá lọ àwọn àti wọ́n tó ń bẹ̀rù. màláíkà ti wọ́n àwọn kan bẹ tọ́lọ̀ tún dá bẹ́ẹ̀ tó jà màlẹ́kà rẹ̀ lẹ́yìn náà àwọn òbí òfin tọ́lọ̀ fi ránṣẹ́ sáyé nígbàgbọ́ nípa àwọn òbí wàrúsúlì yáyan àwọn bàbá ńlẹ̀ Yorùbá ní sábà tí ń tá ká máa tọ́ wọ́n ní sáà bá tọ́ ó lè dẹran nídìí ìtumọ̀ rẹ̀ ní pé tọ́jẹ́ bá tẹran tó bá tafà tẹran nínú igbó kó tọ́ kó tọ́ ìtumọ̀ rẹ̀ ní pé kó tẹ̀lé kó fọ́lù ẹ̀ kó mọ́nítọ̀ tó ta ọfà sí àbẹ̀tún yìnbọn sí kó máa padà di ẹran nídìí kí yẹn máa lọ kú àkúdánù súnmọ́ kó bá lè ju òpé nǹkan ẹ̀ jáṣẹ́ àlàyé kútùbù yẹn náà kó bá máa dàrú máa yàn lójú àtọ́kọ́ tí ní gbogbo kútùbù náà lè bílífù nínú ẹ̀ books torí pé kútùbù yẹn jámọ̀ ní fún kìtàb kútùbù tọ́lọ́wọ́n bá ń sọ àwọn kútùbù sàmọ̀wíyà ni o ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn kútùbù yìí òun náà ní ìtọ́lọ́wọ́n fún àwọn ànábì ọlọ́run báwọn ànábì yẹn dẹ̀ ṣe ń lọ òun náà ní àsìkò ìwúlò àwọn ìwé yẹn ti pin yìí tó wá ṣẹ́kù láyé lónìí tọ́lọ́ndẹ̀ ti fi dá olójú pò tí ní ara ànábì kankan sáyé mọ́ òun náà ni alukur'an yìí tó fi rán ànábì kẹ́yìn tí gbogbo àgbà ńlá ayé kò sí nínú gbogbo history láyé ìpèwé kan wà ó tọ́lọ́n fi ránṣẹ́ sí gbogbo àgbà ńlá ayé except the holy Quran ah o mo ti jẹ́ ẹ̀tàn kò yẹ kò yẹ kó tún nìkan mi tó tún rò má tún dúró mọ́ má rò tẹ̀ má ó tó gẹ̀ ilé ìtọ́tún tẹ̀lé wàrúsòlìhí. Àwọn òjíṣẹ́ tọ́lá ọba ara gbogbo ọ̀nà gbọ́dọ̀ gbàgbọ́. Wọ́n lé omi. Ewọ ní musulmi kì máa ń bẹ náà òjíṣẹ́ kankan. Àlùfáàrẹ́kù ni mo gbogbo Bákan náà àwọn òjíṣẹ́ Ọlọ́run lẹ́yìn Wọ́n yà tó tún kàn nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn. tó bá ti bà kọjọ́ kan bẹ gbogbo tó ń ṣe láyé yìí ìbẹ̀lú ti fẹ́lẹ̀ gbà rìsọ́ọ̀tì ẹ̀ ìbẹ̀lẹ̀ mìíràn ti fẹ́lẹ̀ gbà rìsọ́ọ̀tì ò ní ṣeun tí ò dáa ẹ̀rù àpàyà láti wà tí ò dáa wà á múra sí dáadáa ṣíṣe ò dẹ̀ ní máa ṣe ní ti kárí ni yìí tí wà á ṣe pamá pọ̀ ju tó ń ṣe hàn lọ tìrìpẹ́lẹ̀ mi ní ìsìn kò lè ṣe dáadáa àfikún hàn wọn ẹ̀lẹ́ lè lọ bá kọ̀rọ̀ pẹ̀ ní ìdí assistance fún mọ́sálásí àbí fún àìrò ọlọ́run tí ó máa rún mú ní tó wá fẹ́ fún yín náà tí ò lè ṣàǹfààní ló máa fún yín ṣùgbọ́n ẹ pẹ́ síta gbangba ẹ máa donation ẹ̀rọ a máa bàyìn pé àwọn èèyàn yìí lówó lọ́wọ́ ah gidigbà sílẹ̀ àwọn èèyàn lówó lọ́wọ́ competition ló wá yìí ẹ̀ tó nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn ń tó máa mójútó ni. Tòmínà bíl qadari khairihi wa sharrihi. A ní tá ń pè ní haqiqatul ubudiyya, wọ́n là ń ṣàlàyé fún ẹ̀ yìí, ojúlówó pàǹsìn lọ́n gangan pé yàn wáyé wá ṣẹ̀sìn. Ọlọ́mọdé á ṣẹ̀sìn. Kó tún nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn. Lẹ́yìn náà kó a nígbàgbọ́ nípa kọ́dà. Khairihi wa sharrihi. Àkọọ́lẹ̀ tí a bá ti nígbàgbọ́ nípa kọ́dà rẹ̀ ṣe kàbílẹ̀ wá sí. Àyàkùnmọ́lọ́gùn. Ìwọ̀n bá ní wàhálà máa mọ́ èyàn mọ̀ bá rẹ̀ yan èyàn ní máa sọ́sàkúta o èyàn ní ṣàfarawé o èyàn ní takú lórí pé gbogbo tó bá gbàlá máa fún ọ ń tọ́lọ̀ ń bá mú wá náà ni wà gbà o eléyìn wà díwọ́ pé kò mójú tó ṣẹ́ kò mójú tó business kò ní tó ń ṣe àti ọlọ́run bá kó jọ kó gbẹ ilé government ní Èkó ní ọ̀la fún insha Allah àárọ̀ ni wọ́n pè é kọlọ̀kú gbà ní ìbádà fọwà àtàwọn assalamu alaikum warahmatullah وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعلم yàtí lánà wà rọ̀súlàgò fọ́kàndé dọ́làdọ́là làmùbínà. Aliamin Commercial wà ní Abẹ́òkúta, ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú. Wọ́n ń fọ́ ní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin, fòté, panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú àrẹ̀bánisọ̀rọ̀ wọn dọ̀kítọ̀rọ̀ náà ní 080 35 75 14 66 Facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.